Ẹ̀hẹ́n, ẹ̀yin ènìyàn wa ní Nàìjíríà, pàápàá jùlọ àwa ọmọ Yorùbá nation. Hmm. Eéh, ṣe dáadáa la wà. Ṣá làáfíà la wà. Títí láéláé àlàáfíà yóò máa bá wa. Lágbára Kristi, lágbára Ọlọ́run ọba iyanu. Ṣé Yorùbá nation no going back. Hallelujah. Ẹ kú iṣẹ́ takuntakun. Gbogbo àwa tá ń, tá ń blog lórí Yorùbá Nation, ah! Ọlọ́run a máa fún wa lẹ́mi gígùn o, àtayé àgbàṣe o. A ní ṣubú dànù o, a dẹ̀ ní ṣe lásán. Títí láéláé láyọ̀ wa yóò máa kún. Lórí Yorùbá Nation, ah no going back. Ẹ̀mí wa la máa, ta fi bẹ̀rẹ̀, ẹ̀mí wa náà la máa fi, la máa fi gba Yorùbá Nation lẹ́kùnrẹ́rẹ́. Tójú dẹ̀ máa ti èṣù àtàwọn ọmọ ogun ẹni tó bá sọ wípé kò ní ṣeé ṣe pé níbo wọ́n padà bọ̀ fún Nàìjíríà wọ́n Nàìjíríà God forbid ní ìta ti dé ta ti fẹ́ dé ẹ̀ ah Ọlọ́run á ràn wá lọ́wọ́ Ọlọ́run á bá wa ṣe agbára Kristi hmm eh fìrífìrí là ń rí o à ń rí fìrífìrí gbogbo ìṣe Sátánì gbogbo ìwà Sátánì gbogbo bí iṣu ṣe ń gún dọdẹ ẹ rí i kó ti pòfo yóò máa pòfo náà ni àtìgbà tí Trump ti wọlé yìí <laughs> ṣe mọ̀ pé Trump sọ pé òun ní interest nínú Nàìjíríà pé kí òun fẹ́ wá sí Nàìjíríà ńgbà yẹn tá a bá lè òun fẹ́ campaign káwọn ọmọ Nàìjíríà tó bá lè vote fóun. Ah pé kò sí nǹkan tí Nàìjíríà need. Even pẹ̀lú gbogbo wàhálà tá ń face ní Nàìjíríà, pẹ̀lú lálàkókò fẹ̀fẹ̀ ká tó bẹ̀rẹ̀ sí ní ṣe kí àbí wọ́n ti ṣe, ó dàbí pé wọ́n ti ṣe rá, eh, kíni protest dàbí pé wọ́n ti ṣe tán gbà yẹn tó pariwo àbí wọ́n ò tí ì ṣe nígbà yẹn tó ní, "à, tẹ́yin ọmọ Nàìjíríà tẹ bá lè vote fún òun." Tí a bá sọ fún àwọn ọmọ wa tó wà ní ìlú òyìnbó àbáwọn tó wà nílùú òyìnbó ní amẹ́ríkà tó máa vóòtù fóun visa kò sẹ́ni tó bá sọ pé òun fẹ́ gba visa ní tuntun ní gbogbo ẹ̀ ní níjẹ́ ní ilé ò kì í ṣe pé kó wá ṣe bí o kì í ṣe pé kó tó bá ní motive tó dáa tó fẹ́ wá sí amẹ́ríkà ó lóun free láti wọ́n free láti fún ẹ ní visa tìbẹ́yìn náà gbogbo wa náà la gbọ́ nígbà yẹn kì í ṣe pé fẹ́ ṣẹ̀ṣẹ̀ máa sọ story fún wa ló bá tàn ọ́n. Ọjọ́ ń borí ọjọ́, oṣù ń borí oṣù. Àṣé Trump yẹn dẹ̀ máa pàpà win ni. Ẹ rí pé àdúrà ọmọ Nàìjíríà ti gbà. Ó ní gbogbo ìjọba wa tó ń, tó ń, tó ń, ṣe wá ṣíkaṣíka. Ó lóun á make sure pé ìjọba tó da, òun máa resolve ẹ̀ fún wa. A ti ń gbọ́ fìrífìrí o. A ń gbọ́ fìrí, Ọlọ́run á jẹ́ kó jú ṣe fún Trump àti Ọlọ́run ni. Ṣé tó bí Trump ṣe wọ ṣágbára wa ni àbágbára Ọlọ́run pẹ̀lú bó ṣe bàjẹ́. Wọ́n láwọn ọmọ ìyá ẹ̀ gan bàjẹ́ o. Àwọn cousin ẹ̀ bàjẹ́. Àwọn family ẹ̀ wà nínú àwọn tó bàjẹ́ pé kó má vote fún o. Kó má vote fún o. Àwọn eh, Trump ṣe ń campaign bá àwọn tí, tí ẹ náà ṣe bẹ̀rẹ̀ sí ní campaign. Gbogbo ìwà bàjẹ́ Trump wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ. Kẹ́dẹ̀ máa ríru Ọlọ́run o. Nígbà tí Trump dẹ̀ wọlé, ó kọ́kọ́ pe family ẹ̀ Ó wa kẹ wá ká jọ ṣàsọyépọ̀ àti dúpẹ́ àti gbogbo fámílí wa àti gbogbo ẹ̀ pé a dúpẹ́ pé a ti win. Ọlọ́run ti ṣẹ́gun fún wa. Fámílí wa Ọlọ́run ti ṣẹ́gun. Ẹ mọ̀ pé parable mélòó mélòó ni onínúure tó wà nílùú yìí tó lè ṣe. Kẹ mọ̀ pé Ọlọ́run lọ́wọ́ sí Trump, iṣẹ́ tí Trump wá ṣe láti win, win, win, ẹ, ẹ, ẹ, ẹ victory tí, tí Trump tó ní nínú election election. Ó dẹ̀ win ẹ̀. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Bí ìgbà, tí ẹ bá rí bí inú ṣe ń dùn, bí pé Trump wá jẹ́ ọmọ Nàìjíríà àbí ọmọ, ọmọ ọ̀dọ̀, ọmọ, ọmọ ìyá wa. Ẹ mọ̀ pé ẹni tó bá nínú ire tó fẹ́ nǹkan rere fún ìlú wa, àáà, òun náà máa ríre gbà. Àbẹ́ẹ̀rẹ́. Tínú àwọn ọmọ Nàìjí, àwọn kan ń dùnnú o. Kì í ṣe gbogbo àwọn ọmọ Nàìjíríà o. Kì í ṣe gbogbo Nigeria country ni ló ń dùnnú, but a mọ part tó ń dùnnú, a mọ part tí, tí inú ń bí. Ṣé rí àwọn tó ń dùnnú yẹn, wọ́n máa ríre gbà, ire wọn, wọ́n á rí gbà. Yoruba nation no going back. Àà, a ti ń gbọ́ fìnrin, fìnrin, fìnrin, fìnrin. Tension ti mú wọn rẹpẹtẹ, rẹpẹtẹ, rẹpẹtẹ. Ah! To God be the glory. Ẹ ti rí, ẹ ti rí àwọn àwọn ọmọ ìyá wa kejì bọ́n ṣe ń jubilate bọ́n ṣe ń dunnú. Aláwọn Yorùbá ń dunnú tó jẹ́ pé ẹ rí flag wọn yẹ́lẹyẹ̀lẹ, yẹ́lẹyẹ̀lẹ, yẹ́lẹ. Tí inú wọn ń dùn táyọ̀ wọn kún. Tí Trump fi win. Hey! Ẹ rí pé alágbára lọlọ́run. Ọlọ́run adákẹ́jà. Ògbéni níjà kẹ́rù òbò níjà. Ṣé ẹ̀ ń rí? Ṣé ẹ̀ ń rí Ọlọ́run nǹkan tó fẹ́ ṣe nínú ayé wa? Torí ẹ ni mo sọ pé Ẹ wo ìgbà tí Sunday Igboho, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ẹni yànmọ̀yànmọ̀ gbogbo àwọn ìka èèyàn. Ẹ́, wọ́n ò ní gbà. Ẹ lọ gba, ẹ lọ sọ fún wọn lọ́hùn. Ẹ lọ sọ fún wọn ní, ẹ, ẹ, ẹ, ní ọ́fíìsì ibi tó ti submit lẹ́tà ní UK. Ẹ, pé kí má dà lóhùn, kí má gba lẹ́tà lọ. Àáà, tó jẹ́ pé ó wà nídìí ààrò tó ṣèbẹ̀ fún Nàìjíríà, tó ṣèbẹ̀ fún àwọn ọmọ, àwọn ọmọ àwọn ọmọ yorùbá nation ìdáàmú mà làwọn tó dìde àwọn ọtá wa tó dìde tán lọ tán lọ sọ pé kó má dá sunday igbodò lóhùn kán dá lẹ́tà yẹn padà wọ́n ní kó padà lọ ẹ̀yin tẹ́ sunday ṣé sunday ló rán yín ni àbí ìgbòho kọ́ ló rán yín ẹ lọ pe ìgbòho ẹ lọ pe ìgbòho wá wọ́n rán wọ́n wọ́n lọ jí àgọ̀ wọ́n dẹ̀ tún rán wọn ní iṣẹ́ àgọ̀ padà pé back to sender mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mílíọ̀nsì yóò tó bẹ́ẹ̀ abẹ́ẹ̀rí iṣẹ́ ọlọ́run wọ́n padà gbogbo ẹ̀ die down títí dèní bó ti ẹ̀ die down kó máa rókì nínú ikùn wọn ẹ̀tọ́ ọlọ́run ti gbogbo ọlọ́run ti gbaṣẹ́ yẹn ṣe kí ni Trump tún wọlé báyìí èé ẹ̀rí pàdúrà wa gbà bó ṣe ń gbà lọ́tún ló ń gbà lọ́sì ló ń gbà lọ́tún bó ṣe ń gbà lọ́dọ̀ àwọn biafra bẹ́ẹ̀ ló ṣe ń gbà lọ́dọ̀ àwọn yorùbá nation Ah, yorùbá nation no going back ẹ ṣe gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ń ṣe blogger yìí nípa ti yorùbá nation Ah, lágbára kristi ọba ìyanu ẹ̀mí wa la máa fi gba yorùbá nation no weapon fashioned against us shall prosper in the mighty name of jesus àwa la ti yorùbá nation no going back. Yoruba nation, no going back. Forever we shall win. Forever we shall live. Láéláé lai láéláé, Yorùbá nation ti gba ìjọba wọn. A ti gba ìjọba wa o. Ẹ̀mí wa la máa fi gbà. Ẹ̀mí wa náà la máa fi lò. À ojú yóò ti àwọn ọ̀tá wa torí Ọlọ́run ti dúró ní, ó ti dúró ní góńgó pé òun máa, òun máa, òun máa gbẹ̀san ó máa gbà gbẹ̀san wa fún wa. Ah! Ọlọ́run ọba enijà kẹ́rù ọba enijà. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣé tí ẹ fi ń tẹ́tí sí wa. Ẹ túbọ̀ máa bá wa gbàdúrà. Kẹ fi sí comment section. Kẹ hail Ọlọ́run pé Ọlọ́run kú iṣẹ́ ìyanu. Ọlọ́run ti dúró, ó ti dé láti jà fún wa. Ó dẹ̀ ti lo ẹni tó máa jà fún wa. Wọ́n fẹ́ wọ́n kọ̀, a gbà. To God be the glory mo rí bàbá Akíntóyè, wọ́n sọ̀rọ̀ bí bàbá yẹn ṣe, ṣe, ṣe dàgbà tó. Ọlọ́run fún wọn ní energy, ó fún wọn ní ìgboyà. Ah! Bàbá yẹn Ọlọ́run á túbọ̀ jẹ́ ẹ pẹ́ fún wa. Ẹ pẹ́ láyà wa náà, ère ère wa náà pẹ́ lágbára Kristi. To God be the glory. Yorùbá nation, no going back. Ẹ̀yin èèyàn wa, ẹ bá wa fi sí comment section. Ẹ bá wa share, kí bá wa like, kí ẹ dẹ̀ bá wa love. In Jesus' name, ààbò Ọlọ́run yóò dájú lóríi wa. A kú sími ẹ̀mí. Thank you. God bless.